فيه الحكمة وفق الخطاب ومن يوت الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحكم ولو ما لا نزل عن قرائتي كفوة قد يدا الشوا الشوا الخاوة النبي ومحمد صلى الله عليه وسلم شوالهم كما بنا bá ورالي náà tàwọn ará bẹ̀rẹ̀ wọn bá kúkanú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtànù wa láyàtọ̀lùkẹ́ àwọn láti kí ti ṣe láì fowó pẹtrol ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sọ̀rọ̀ ìjọba wọn bá kánà wọn sára nàìjíríà mọ́tà fọkàn wọn balẹ̀ náà lọ wọn aṣíwájú wa mọ́tà fọkàn wọn tó gbé ولا القرآن الكريم ولا لا الإنسان اللهم صل على محمد ولا أدار أعمال المصالح والله عنه ولا تنسى جاء دعوة حتى تتقال لك أني وراجل هنا صحيح البخاري إمام البخاري إن قواني قارو سوا في أكان قوا هنا كتاب الأمراء من قوبا بلاد ما في أمراء bá ti mọ̀ pé hajj kanú àwọn òkú islam múra kìí sí òkú islam lòun mọ́ wájìbì ni ànábì sallallahu alaihi wasallam pé wájìbì ni fún mùsùlùmí láti fi hajj àti múra ní ma tó bá lè ti hajj kò sí tòmọ́tò kò sí múra tán kò sí hajj àti kò sí kíra kò hajj àti múra àbí kọ́ lọ sí múlọ́tọ̀ oṣù awọ́wọ́ pẹ̀lú ìdúró òkùnkùn lọ sí hajj fúráj ìké ìdúró òkùnkùn máa ń pé oṣù múra mọ́tì hajj nìkan láyé pé oṣù múra pẹ̀lú ẹ̀ kìí ṣe ẹ̀sìn ní àmọ́yẹn mí sí lára púpọ̀ ó di yé wa ẹ bá ní mí ìsàkóso bá ṣe ìṣàbùn ọmúra ni à ń kà ní ọwọ́ one thousand seven hundred ninety one lábẹ́ láàrẹ̀ mẹ́ta يحل المؤتمر ìgbàwọlẹ̀ ní tó múra bọ́ aṣọ múra kù lọ́rùn wọ́n ti bí àmì múra báyìí ìgbàwọlẹ̀ bọ̀ kù bàtà paríṣẹ́ múra ìgbàwọlẹ̀ máa paríṣẹ́ múra mùsùlùmíṣẹ́ múra náà fún ààrẹ ó sì pọ̀ wọ́n sọ àwọn olówó pé ẹ̀yọ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó ń tẹ́ máa fi gbogbo gbogbo àti ẹ̀bí lọ sí àjì aláàkó tìtì múra ti lẹ́yìn náà wàhálà àti wá ọgbàlárò tútù nǹkan nígbà lọ sí àjì ìjọ márùn wọn ti mẹ́fà bá kò lè yóò lórí ìrọ̀ sí àjì àmọ́ múra ìdí tú àwà tó kàrí tó kàrí tó múra ìdí tú àwà tó lọ kàrí kó lè tú àwà tó kàrí múra kò sí mọ́ka ó di ẹwà lẹ́yìn náà ìsì wàhálà sí àjì ìgbẹ́ kiri ni àwọn múra nípa rẹ̀ pé inú Ramadan tẹ́ tí ó bá pọ̀ àwọn Ramadan ni àrin Ramadan ni ẹ̀yìn Ramadan ni a ní oṣù mí gbà ní ẹ̀sùn bá máa àwọn oṣù zòrò hijja àwọn oṣù mẹ́ta ní kẹlẹ́ ni ṣàwà zòrò kádà sí zòrò hijja pàápàá jùlọ zòrò hijja mo ṣàwà zòrò ó di wà fún abúlé lọ́wọ́ pé ó ní àkọ́kọ́ wọn pé báàbù mọ́ta yàtẹ́lú mọ̀ tàmì báàbù ìgbàwó ni ó ń túnbọ̀ sí múra máa bá àràmì kò lọ́rùn tí ó bọ̀ kó lọ́ra ó jẹ́ àràmì àti múra lára àtọ́ ibn al-jabir قال سيدنا عطاء أبرر سيدنا جابر رضي الله عنه أمر النبي صلى الله عليه وسلم أصحابه أن يجعلوا أمرة ويتوف ثم يقصر ويحل قال سيدنا ذلك أنا بقى كما صحابي رأيك أن ها أمرة أنا متوقع موصل أمرة أنا متوقع بيانا رمي حاجة في الكيران بقى موصل أمرة ويتوف كون يتواف السفات مروة ليلوة صفات مروة ثم يقصر لينك وبدون ويحل لينك وبرم iṣẹ́ umura ìgbẹ́ talen ìgbẹ́ haram lẹ́kọ́ ti gbé haram yálà àkọlù ìgbà pẹ̀lú olúwa ẹlẹ́ẹ̀kejì nù ìfà àdìmọ́rọ́wà ìpàlẹ́kẹ́ umura nù láàrin tó àwọn àti lọ́bàá ti rọrùn fún yẹn ìpàlẹ́kẹ́ umura ẹgbẹ́ra kú nàìjíríà ní ti wọ́n ní mẹ́kàlẹ̀ lọ street wọ́n adé mekat ọba gbé لبيك أمرة اللهم بمجيك أمرة لبيك اللهم أمرة اللهم بمجيك أمرة اللهم لبيك أمرة لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك دام أطلعني أكيد في البيت رجع وكما با كانت تقول الله عليه وسلم لهم ربنا بذا umura adé gíga gbagbara makaba gíga báyìí gíga gbalé ọbẹ̀ kún dánù street lọ sí kaaba wọn ni mo sọ pé wọn ní àwọn sọọka wọn kìí sùdúkùlà àmàna sùdúkùlà àmàna yẹn wọn máa gbé ẹgbẹ̀ta gíga ìbílẹ̀ tí wọn bí olùbí sílẹ̀ wọn pé tó bí bá five riyals ní per hour ten riyals ó gbé kíni wọn kàn ní ìlàdà bí owó ẹyọ báyìí fún mu lọ́wọ́ òfin ìlú àti tó bẹ̀rù ẹ̀ tí ìgbà yẹn ti wà lára owó tí wọ́n sọ yẹn ọwọ́ kan wà lọ́wọ́ ọ̀dà mo ti bẹ̀rù hàrà mi ṣàwá fún olúwa fẹ́ǹsì ṣàwá fún ọmọra ọ̀dàwà ọ̀nyàrá fúnafúnà méjì níbi mọ̀kànmá Ibrahim ọgbọ̀ bìrù zamzam ó bomi zamzam ó bomi zamzam dára ọmọ ọmọ ó bomi dára ó kọ́ mi ọlọ́sàkà ọlọ́sàkà ọlọ́sàkà ọlọ́sàkà ọlọ́sàkà ọlọ́sàkà ọlọ́sàkà parí umura nù fún àgérò rẹ̀ parí umura parí nù bọ́ ìjà tó àwọn àtúnlò ní ọba sanwó ẹgbẹ́ omi tó sanwó sí ìgbẹ́rù rẹ̀ padà sí jíjà rẹ̀ ìdìbò yìí ìdìbò tó lọ́lẹ́ rajà rẹ̀ dọ́là ó di yéwà kò ní rárá umura tẹ́ tó púpọ̀ ó di أن يعني أمر النبي صلى الله عليه وسلم الصحابة أن يجعلوها أمرة كون في يعشوها يكون أمرة ويطوفوا طواف الولوى والطواف لا يطواف مروى ثم يكسروا لينا كبجر وريما ويحلوا لينا ومبارا منه حدثنا إسحاق ابن إبراهيم عن جرير عن, إسماعيل عن عبد الله ابن عبد عوفة قال ائتمر إيه، النبي الرسول صلى الله عليه وسلم واستمرنا معه فالرسال بيارم يمرا وانا بيارم يمرا قلبي فلما دخل مكة ما هو مكة فلما دخل مكة طاف تغفل لي وطفنا معه وانا تواف لي تواف فلفني وأتى صفا والمروة على صفات مروة وأتيناها معه أولا سبنا تفاق من روعة الله بالسلام وكنا نستره من آل مكة أبو يجب أن نابده أم كل بنت على مكة قدوا أن يرمي كل صلى الله عليه وسلم قال أصاحب علي وقالنا ورنا نقي أكان دخل الكعبة في الوقت في أول كعبة أول كعبة قال لا نرى قول كعبة gbígbéwà ilé múra kọ̀dá ọdúnkẹfà lọ sí ọ̀dẹ̀ ìgbé àtọ́dá padà títẹ̀lé ọ̀rẹ́sà múra kọ̀dá ẹ̀fà ti fi dé ara ti ń tàwa lọ́wọ́ ọ̀rẹ́ sáré lọ́dí mà nígbàdà jìnnà fún ọkùnrin ní ìròyìn pé ọlọ́wọ́ fún ní nínú àjẹ́nà ní kọ́sọ́bìn ní kọ́sọ́bìn nínú lòló òkúta lòló òkúta ìlà sọ́kàtúbìn kò sí ìdààmú mẹ́ sí ìhì wàlà nípa kò sí wàhálà mẹ́ ní ilé tó ń kùn sí mama wa ní ìdá ìdíyà lòló òkúta lòló òkúta yé bí oúnjẹ bẹ́ẹ̀ ìdẹ̀kù sí ìdààmú mẹ́ ìdààmú ọkàn òsì mẹ́ lẹ́yìn náà ìdààmú ara gbòsí mẹ́ 1793 حدثنا حميدي حدثنا سفيان عن عمر بن دينار قال سألنا ابن عمر رضي الله عنه رجل تحت البيت في عمره ولم يتف زين الصفا والمروة فياتي امرأته قال ọgbọ́dọ̀ sẹ́dínà ọmọdé ọgbọ́dọ̀ sẹ́dínà wọ́n bẹ̀rẹ̀ ìgbé dọ́rọ̀ abdullahi bin umar ẹni ta arákùnrin kan tó wọ́n ti sábà fún olúwa ó ti sábà fẹ́ ti múra ni wọ́n ti sábà fún olúwa ti umra ti ń di umra tó ti fi umra ti ní tí mo yẹ tó fo ọlá mi tó fi fún àgbà àmọ́ kò sí ìdọ̀tà fáàtì mẹ́rùwà ó sì wà nù ara mi ni ìyẹn lè lè mẹ́ka ń sábà fún olúwa kọ́ wa rẹ̀ ó ti sáré ó ti láti parí umra mi ní olùsìn mi ní òtẹ́ẹ̀lì lórí ẹ̀yìn ọwọ́ àlọ́ sí lóòtẹ́ẹ̀lì òkè pẹ̀lú múra rẹ̀ wà ní arákùnwá fún ẹ̀ ẹnu pẹ̀lú ìyàwó ọjọ́ wọ́n jẹ lọ òkú múra rẹ̀ ìgbàjẹ́ nù di yé wa múra rẹ̀ àti yóò bí wá sí fún ọba وصلى خلف مقام ركعتين بدأ يشاف مقام إبراهيم غير أن ركع مدي وشاف بين الصفا والمروة سبعا قالوا لا أنا سبعا مروة إلى مدي قالوا مروة كانوا مروة الصفا كجنو ولكن دي أكثر في مروان أدي واحد وليس خلد بالرهايات عن سوري مروة نعم وكان لكم في رسول الله أسوة حسنة ẹ̀kọ́ bá dáa ojú tó jẹ́ ọmọlá ní sílọ̀tù bá lọ́dí ti kínú ìdí àṣọ ẹni tó bẹ́ẹ̀ ṣe múra lọ́ parẹ́ ẹ̀kọ́ tó súnmọ́ ìyàwó ẹ̀ 1793 ní 24 àbí قال وسألنا جابر رضي الله بن عبد الله رضي الله عنه فقال لا يقربنها حتى يتوب بينكم فما مرغم يراه في برس ما يويو في في استفاد مروة استفاد مروة كل جنة يخسروا كل جنة تكريم هذه وكل ولوك وسمع ولا وان امن سوى عن 95 كان حد لي الاسلام ìpàrẹ̀jẹ́ hajj ọ̀sùnmọ́ ẹ̀wẹ̀ hajj rẹ̀ bàjẹ́ lẹ́yìn náà ó dára kó para nkúmi àkú yóò parí náà lẹ́yìn náà ó di ọ̀nà lórí ẹ̀ yóò yàwó ni yóò di gbèsè nípa ti hajj mi nẹ́sẹ̀ ó ní yé wa 1795 حدثنا محمد بن بشار حدثنا بندع أو إثنان إثنان إثنان إثنان شوى إلى أمي إلى أمي إلى أمي إلى أمي صلى الله عليه وسلم كان إثنان هو قال رسول الله صلى الله عليه وسلم إيه، لا يميز نادي هذا بدب عني أي نادي هو كنا لا نسأل من الرجال فلما حدثت الفتنة قلنا سموا لنا رجالكم وني مثال بري أصلاً طيب ناس ترى شو حواد لا أصبر أصبر أصبر أصلاً ليس إنما عثمان نسر لما حدث الفتنة كنا عرض سموا لنا رجالكم سواء جاءت قوما فايكم أو تجاك القرون قوما من أهل السنة نأخذوه يقول أهل السنة نأخذوه فأنا قد àmù wà ní ìjọkùn gẹ́rẹ́ dáríkà nàró bọ́ ẹlẹ́kùn tó ti gbà yín fún yín tí wọ́n gbé ìgbà yín lọ ọ́bí ẹ̀yìn wọ́n gbé al isnadu min al jilid dáwùlà isnadu ìkọ́lá min sáàmù ẹ̀ ha sórí ó wọ́n gbé lọ sílẹ̀ ẹ̀gbá yẹn tí ó sì ọ̀nà ara mi ẹ̀mí yẹn títí ọ̀ wọ́n ìgbàláfù ní ẹ̀ka ìkàwọn Ibrahim parí ẹ̀yẹ́ ti dúró fún sọ̀bù ìyẹn yóò kọ́ sí ìjẹ lórí sàfà àti mọ́rùwà ní lè ṣe tóbi kú àwọn iṣẹ́ àjì di yé wa ọlá òkè àlà rẹ̀ tí wàá gbọ́ lọ àwọn ní báyìí ń bẹ tí wọ́n bá ti kú gbé ó gbé lórí àga ó mà ti lọ ó mà ti bọ̀.

وفينا بموسى العشر قال قدمت على النبي صلى الله عليه وسلم موابعة ذلك نبي بالحاء وهو منيق جنس من بي فقال أنا حديثة تتجهاج إلى موسى الإسلام نبي المسلحات قال ما أهلت إلو حاج ونوشي إلو حرام حاج ونوشي قلت لبيك هلال كهلال النبي صلى الله عليه وسلم كل مرة من ذكري حاج أمام الدنيا هل عم يروي سليبي قال النبي صلى الله عليه وسلم قال يروتان بسان بيوارد لا بسليم بناتي خذ يوا لا أكبر أما صلى الله عليه وسلم قال أحسنت أجر سلالا قال أحسنت سلالا تفضي البيت بس تحصل الوعد بالصفا والمروة السواد المروة ثم أهل إلينا كبار من إليه فتبكي بالبيت مواسي طواف اليلوى بالصفا والمروة مصطفى فرجع السواد مروة ثم أتيت امرة من كيس مواسي يومي بقيس وقلت رأسي من سوري مني ثم أهللت بالحاج وأبقى بقصة حاجكني أرض كنت أفتي جم ما تتكلم ما تتكلم حتى كان في خلافة عمر رضي الله عنه ما عنه أفتي بي أسؤول بن خطاب رضي الله عنه قال إنا أخذنا بكتاب الله الله انتوا عن القرآن له تلتوان فإنه يأمرنا بالتمام من يقول الجهاد فتاك مسمع هو إذا أخذنا بقول رسول فإنه لم يحل حتى يبلغ أبي محلة فلقد يرى رسول الله الإسلام قال أنا بجاوب اسمع وقت أنا عربي أنا عدياري قل إيه قلهم قلهم ذات رأيوا إذن كي قول الجهاد تقول بجاوبين بجاوبين ẹ̀wà zùlùkíjà ni iṣẹ́ márùn-ún ni alárajì máa ṣe lọ́rọ̀ àwọn na láìkó òfin mẹ́ta ń bẹ̀ tọ́bi súnmọ́ ẹ̀ dáná kó ju ẹ̀ àmọ́ àjùlọ ọ̀bàjẹ́ àmọ́ ó du ẹran láì ara àmọ́ àtọ́rọ mọ́ àwọn yẹn ọ̀pọ̀ rẹ̀ kò ń bẹ̀ àmọ́ ẹ̀ ti kàrí ṣe hajj àmọ́ súnmọ́ àwọn alájọ kú ní mùsọ́lífà láàárọ̀ bá ìdí bíbá ilé sùkúlù ní mùsọ́lífà kó kú yọ lẹ́nu sùkúlù ní mùsọ́lífà ẹ máa bọ̀ wá sí ìdí ìfáàrù báyìí lọ́sùn ìsìlámù kí ìgbọ̀mọ̀ lọ́wọ́ ó dé wa ìgbà kú mùsọ́lífà ẹ máa lọ sí mìnà ìjàmùrà ìmọ̀ òkú ibi tó gbèjì kí ló lè gbìyànjú nípa iṣẹ́ hajj àmọ́ mo rúkọ àwọn olówó láwọn ọlọ́lá ọlọ́mọ sí náà fún ọmọ torí 2014 ọlọ́ ní kí wà nù àmírò hajj ìfẹ́ lọ hajj rọrùn báyìí rí lókè gbé wa William bus yẹn ló gbé wa láti eh, Mina láti Mùsálífà títí tàbí wọ bìjọ́mọ́ra báyìí nígbà fẹ́ràn lọ bìjọ́mọ́ra nígbà tí constitution yẹn lọ nígbà tí constitution yẹn lọ in fact ọlọ́run lọ yọ àbájára lẹ́bi nítorí gómìnà eh, eh, yàrá ìsan ten thousand dollars ọ̀pẹ̀ wà náà yìí ten thousand dollars fún tent vip tent nígbà ìdámọ́ra ìdáhùn oníjúkà náà ti constitution yẹn lọ so èrè sáàrin náà nìyí ni àwọn jùmọ̀ àwọn ní ẹ̀rọ aláàpọ̀ ń kòkòrò alìbùkátà láàrọ̀lú ná tẹ́ntẹ̀lọ́nà oòrùn ìlú àpẹẹrẹ alẹ́fẹ́ vip ẹgbẹ́ ilé ṣe wọ́n lára jíjà bá wá kù ìṣirò hàn jùwà rábíù dáwọn bàbá kú à tó ń gbèsè níṣẹ́ ló làbẹ̀ fún alára jíwà sí ìkáwà náà ń bìfẹ̀ ẹgbẹ́ ilé sùn ó kọ́ bọ̀làwà mọ́tìlú àjọ agbéwà wọ́n àwọn ìgbókò fẹ́ síyàtọ̀ tálẹ́sùn ẹgbẹ́ ìlọ́wọ́ yẹn àti a ṣe jẹ́ ìgbóyàn nù àmìlò àkìrì ìmọ̀lójú tọ̀wọ̀ ẹran alálàjì àwọn alálàjì ìlú ìmọ̀lójú tó mọ̀ ọjọ́ kejì ìgbà ìlọrin tó kù wọ́n tó tẹ̀ sílẹ̀ bí ilé sọ òfin tí gbàgbà yìí láyé àmọ́ fọ́ọ̀fù wọn yẹn kí láti pa àgbà tiẹ̀ àti ẹ̀rọ fún ààrẹ so bó ṣe bó ṣe kí lẹ́yìn bá lọ rí sọ́kùnrin bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní oṣù pé èèyàn fọ́ ọ̀pọ̀ kan ọ̀pọ̀ síwájú ìgbàsọ̀dọ̀ àwọn àkànlá àwọn tó fáwọn ẹ̀fà lórí ìgbèjì ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ̀rẹ̀ yìí gbígbẹ́dọ̀ rẹ̀ fún ààrẹ olùfọ́n yẹn bí mo ní wà lè ṣe one thousand rand mo dúró òfìsì inú bí òsì wọ́n ti fi tọ́jú ẹ̀rọ one thousand níjọ́ kan náà wọ́n ti dùn ó di ewa ó ti jẹ́ kíkà àbí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ sí maka bẹ́ẹ̀ ni maka ẹ̀rọ lè ṣe tawafu tawafu adi tawafu ìṣẹ́lá ẹlẹ́kẹ̀rin ni ẹ̀yìn tawafu maruwa wọ́n ti fi ọ̀sán ti hajj شرعي والجهاد في أودي والله تعالى عالم يعني أطلع كان في خلافتي قال أخذنا بكتاب الله فلن قال لهم كحل شهاد إنه يأمرنا بالتمام كحل شهاد أخذنا بقول الرسول صلى الله عليه وسلم مجرد سنة فإنه لم يحل بارد إليك أبي معيلة الجهاد وتا 1796 حدثنا أحمد بن عيسى حدثنا ابن وهب أخبرنا عمرو عن عبد الاسود أن عبد الله مولى أسماء بنت أبي بكر رضي الله عنه أدركه وأسماء مفهوم ذلك أنه كان يسمع الأسماء تقول قولي منبتي أسماء ما كنا بكرني yàwó sí náà zubair oní yorùbá mọ màmá abdullahi bin zubair sínú àti báyìí pé kùlámà mara àdúró lọ́kùnrin àwọn aláàdì sọlá báwo ala muhammadu ní sọlọ́lá ala muhammadu ànàzánná máa ò ha húnà àdúró ni yàyé yìí a máa dúró bẹ́ẹ̀ bí wọ́n lè sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ ونحن يومئذ خفاف على تلك قليل ظهرنا أنا يروى كري أمين أولادنا أما يتحب له كري أعتمرته أنا وأختي عائشة وزبير نواس أمرا إمي أكماو أختي أكما يعني عائشة وزبير وزبير وقرني فلان وفلان فقد لبدا فلان ما مكان البيت ثم تعاك توافل لوطان فللنا أبوانا نواس ní ọlọ́jọ́ yẹn a bá bára mítàrà mi wá ìgbẹ̀ṣẹ̀ hajj hajj gbá yẹn nìyẹn wà lókùnrin ìṣẹ̀lá àbẹ̀ Ìdẹ̀yẹ̀ ìfún. Mo fi kí ẹ̀ máa kí ìrẹ̀ tẹ́ ájì, kò sì bí tó bẹ̀rẹ̀ pẹ̀lú tàwa. Tọ̀, nígbà tí wọ́n ń ṣàlàyé iṣẹ́ ní ìṣẹ́ márùn-ún tí yóò sì ní ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ní parí ṣe tàwáfù ìfẹ́jà gíga ní tájì kí ṣe kúkú sí nígbà tí ẹ̀ ti bẹ̀rẹ̀ àjì kú. tàwáfù kúmùrà tàwáfù kúmùrà lẹ́sẹ̀ àbí tàwáfù kúdóòmù ẹ̀ ti bẹ̀rẹ̀ sí hajj تفضل في شيران أبوتي الإفراد طواف العمرة الجمعة العمراني طواف الجواية الجواية وكلامة كان وكان طواف الجهاز كيف بيسوق الجهاز kudi ikokote tawafu umra wangu tawafu tawasi umra tawafu kuduma tawafu mawali mawali kudi na ẹni kọ́kọ́ ti múra ẹni kọ́kọ́ ti múra ẹni kọ́kọ́ ti múra bá tún sí ní díẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ sí ájì gangan ìdí ájì ní ìdíkún tó lọ sí ìwà kùnà. ọmọ sí ájì ọgbẹ́ra kó nàìjíríà ọgbẹ́ra kó nàìjíríà dé ní kat ní labirika lọ́wọ́ ọmọ rachel ọlọ́mọ dúkìí sẹ́ ọmọra ó di labirika lọ́wọ́ ọmọ rachel. Africa straight lọ sílé tí bá dé sí òtẹ́ẹ̀lì ní àbúlé òtẹ́ẹ̀lì dé sí sí àwọn ẹrù yìí kalẹ̀ ẹwà gbà kábà lọ láti tàwáfù òmùrà tàwáfù tó ń tàwáfù òmùrà tàwáfù ní olúwa ìfẹ́ sí kama Ibrahim ní náfìlà ẹbù mi zamzam tara ẹbù mi zamzam ẹwà lọ sí sùpáàtì márùwà ẹlọ sí ìròyìn ẹ̀kọ́ àríkẹ́ òmùrà ni ẹwà bọ́ra mi ní pé tomato ní pé tí wà kúrò yàwó ẹ̀ lọ olùmọ̀súnmọ́yàwó rẹ̀ ẹgbẹ́ nípa tí wọ́n ti ìfúráàdì ní àbí kíra ní kò ní gbára ní ẹ̀rẹ́ kò jùlọ súnmọ́yàwó ẹ̀ kò láti dí ní ìsìn àwọn ọmọdé ti jẹ tomato tomato ní comfort comfort ìgbádùn ó di ìyàwó ẹ̀ lọ ó di ìrànlẹ́ àbí lọ jẹ bombaz àmì ọgbà àgbàrẹ́ ìparí múra ọba jẹ́ ìjọba ìjọba ìjọba ní yóò mọ̀ tẹ́rùwíyà ẹwà owó ẹ̀mí ní tẹ̀lé sí ẹwà gbára mi ẹwà owó gbára mi ti múra lẹ̀ ẹwà gbára mi ti jẹ́ hajj faith ẹkùn ẹ̀nà sí mìíràn ẹ̀yìn múra fúgbà ẹkùn mọ̀ká mi náà ẹ̀lẹ́sì bá ti ń zúgbà sọ̀rọ̀ ní rọ́pà méjì ẹ̀kì ẹ̀kùn lásìkò bá sọ̀rọ̀ méjì ẹ̀kì mọ́tò lásìkò bá zẹ́rù mọ́kì mẹ́ta ló tiẹ̀ títí ìṣẹ́ra pa ọ̀ṣà ìrẹ́pàá lè ṣe àpárí yẹn ẹ̀sùn mìíràn ibi tó mìíràn tó làwọn ẹ̀là dáre ńlá àárọ̀ báyìí tí wọ́n sọ báàtà ẹ̀rọ àgbéra ẹ̀lọ sára fàánù láàmì tó jẹ́ òṣìṣẹ́ ìlú okò ráàjì ìlọ́dún lára fàánù ìṣẹ́lẹ̀ yẹn kungal jihad alhamdulillah o tẹ wadi kọsi o ti gini o ti bí ara mi o ti wá lọ sí àràfá ẹwàrá àràfá yẹn kí wọn sùn dáàbò tó kúrú mi nà àràfá yẹn láti kí zúrò àti àti papọ̀ tí wọn àlùwọ̀ káfùrà ni ẹ kì í azor nípa méjì ẹ jẹ́ kínú yẹn nẹ́mùrọ̀ àwọn kò nẹ́mùrọ̀ wádìí nẹ́mùrọ̀ ẹ kò bẹ̀ máa fi lákàmẹ́ mi máa fi bí wa ń kájà rẹ̀ wà nínú ara mi bí ti jáde wà ní inú àràpá ó bí wa ẹ bá lè tó níbi tó wà ní ara mi yìí kí ó tó kò bí kò yéé sí kí ọ lọ sí ibi tí ibi tí ibi tí ó yéé sí wà ní ibi tí wọ́n fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ kàkí òṣèǹtì òní àràpá òní hajj ọlọ́mọ bá pẹ̀lú rẹ ayébùsà ti fi pa ó lọ sí inú àràpá ọlọ́rẹ́ lárúgẹ ọwọ́ wà tó dúró jẹ òun náà ti kó ó dùbọ̀ làpá nù. òye àwọn tí a gbọ́ kó gẹ̀hùn sí ní ní ilé ìlú lọ́wọ́ àti ní kó gẹ̀hùn kó gẹ̀ àdára ìṣẹ́ra wà ń bẹ̀ sí ti mọ́tò níbi tó mọ́tò níbi tó kò fẹ́ kó mẹ́ẹ̀ ní kí mọ́tò níbi tó láàrin mùsùlùmí kare da su duk mafi shayi jama'an takiran koriyayi jamu takiran su shakin nara fayin jamu takdim yau akilaf ozo ilayi akilaf shayi koriyayi yawa su musulmi fayin musulmi bibin shahad na fatin zuwa mai zuwa mai gbayin su cikin ìgbẹ̀lẹ̀ ìsìlámù kò sí tó ń bọ̀ òun lè kò sí kílà kò sí tó ń bo orí rẹ̀ òun ti ara o kọjọ́ tẹ́ gbà ń fẹ́ ọ̀nà ọ̀sẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ fáìn àwọn wà ló ṣe dé àmì tiwọn ó lè rà mú olùgbòlífà ní àárọ̀ dọ́ọ̀dún tó wà àwọn òfin islam ọ̀la ẹ̀sìn ọlọ́ọ̀ba ọ̀sìn ọlọ́ọ̀ba ìṣẹ́ àwọn yẹn máa sọ twenty one kékeré kò sígbòrò àti sàárín ẹ̀sọ̀ àmọ́ láti ìṣẹ́jà ìṣẹ́jà ẹ̀kọ́ ìṣẹ́jà ìṣẹ́jà ìṣẹ́jà aláàkọ́ òní sọ ẹlẹ́kẹ̀jọ ní sọ ẹlẹ́kẹ̀ta nìkan wọ́n kò tó tó lákọ̀bà ìṣẹ́lẹ̀ tó méje ó rí wàá kó mẹ́ ẹ̀rọ sọnù rẹ̀ ìṣàkóso mọ́tò lọ ìṣọ̀wáfù tawafin hajji walibi tawafin musada idan kuma mutum ne ga wani sun jiki ta mutum jiki ne mutum jiki a wani ọba oṣù yẹn ní ìpínlẹ̀ ìfìrìbáì ìfìrìbáì lágbẹ́ ẹgbẹ́ ní ìpínlẹ̀ ìbùdó ní ọ́ ìpínlẹ̀ ìsọ́lẹ̀ àlẹ́bíjẹ́ lọ sí ìgbẹ́ ìgbà ní ìṣẹ́ gbogbo ẹ̀ kó dé wà ó ṣe gbogbo òfin tó bá ti wọ́n gbẹ́ni tó bá ti hajj ẹnu tafàtafà tó ṣe tafàtafà ti hajj lọ ìgbẹ́ ìpínlẹ̀ hajj lọ ni قوله أرى هذا كان شيء كان يقال بواد أجيارنا الدولار رفع تواف اليلوى صفات مروى خير وجي أجيارة الدولار دي رفع الدولار رفع الدولار رفع كوكي جنون مكة تواف اليلوى

مثل في ولوبة سعن ولوبة عبد بعد التلين والسلام عليكم ورحمة الله وبركاته